السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allahu Ta'ala tí ó jí wa sí ilé látàrí ti Islam ọlọ́run kó ṣàánú wa o dáadáa yìí tó ti ṣe fún wa abẹ́ kó má jẹ́ kí kankan bá jẹ́ ń bẹ̀ àlékún dáadáa ọlọ́run kò ṣèfẹ́ ní kọ̀ọ̀kan wa insha Allah ta'ala máa tẹ̀síwájú lóòrọ̀ yìí nínú àlàyé tá à ń ṣe inú àwọn ahadith tó ń bẹ nínú ìwé two hundred golden hadith from the messenger of Allah tí afawa abdulmalik mujahid kọ ìwé náà ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbéwé náà jáde hadith àádọ́ta òní a ṣàlàyé rẹ̀ lónìí inshallah ní ṣókí hadith number fifty hadith náà kò gùn rárá gbogbo wa láhà sórí inshallah lásìkò kékeré muddatin yasira òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ittaqu zulma fa inna zuluma zulumatun yawma al-qiyamati kò túbọ̀ náà lọ ìtakù zuluma fa inna zuluma zulumatun yawma al-qiyama lẹ́jẹ́ kájọ ká ìtakù zuluma ìtakù zuluma ìtakù zuluma ẹjẹ́ àjọ wílẹ̀ mẹ́ta ìtakù zuluma. اتقوا الظلم اتقوا الظلم فإن الظلم ظلمات فإن الظلم ظلمات فإن الظلم ظلمات فإن الظلم ظلمات fa iná zulma zulumatun ìtakù zulma fa iná zulma zulumatun ẹjá jọ wílẹ̀ mẹ́ta ìtakù zulma fa iná zulma zulumatun ìtakù zulma fa iná zulma zulumatun ìtakù zulma fàínà zolomá zolomá tún lẹ́ẹ̀mejì sí ìtakò zolomá fàínà zolomá zolomá tún èyí tó wá parí ẹ̀ gbogbo ayé ló mọ̀ yẹn tó dẹ̀ ń tí èṣe mùsùlùmá yáwó máa lè àmàtì ìyẹn ló parí ẹ̀ ìtakò zolomá fàínà zolomá zolomá tún. يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة ẹ̀yẹ́ kájọ wí papọ̀ lẹ́ẹ̀márùn-ún اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة لا مجلس اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة اتقوا الظلمة فإن الظلمة ظلمات فإن الظلم كيش وإن اوكي او محمود كافوا اتقوا الظلمة فإن الظلمة ظلمات يوم القيامة بارك الله فيك إن شاء الله تعالى يتمرني بارك دي وجيش الله محمد sọ́lọ́lọ́hù aléyìn wàhálì wàsílám sọ pé ìtakò zolomà ẹbẹ̀rù àbòsí ìtakò zolomà ẹ̀páyà àbòsí o fa iná zolomà torí pé dájúdájú àbòsí àbòsí zolomà tún òkùnkùn ní o yawmal qiyamati ní ọjọ́ ìgbéǹde. ìtakò zolima òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ìtakò zolima eberu bẹ̀rù fa inna zolima ẹ̀rí àbòsí yìí zolima tún òkùnkùn ní o yawmal qiyamati ní ọjọ́ gbèndé àlàyé lórí àdìsí yìí àdìsí yìí ẹ̀kọ́ pọ̀ tá a lè kọ́ ń bẹ̀. ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó máa ń pa wá ẹlẹ́ẹ̀kejì ó tún máa ń fún wa ní òfin tábà wọlé zulùmọ̀ ẹbẹ̀rù zulùmọ̀ abẹ́ bolúbọ́sí ṣábẹ́ a rí i pé kò fẹ́ẹ̀ bọ́ sábẹ́ kankan nu méjèèjì eléyìí lọ bọ́ sí abẹ́ ìkìlọ̀ abẹ́ kí la pé ìkìlọ̀ ìtakù ẹbẹ̀rù zolomà níta mọ̀ sí àbòsí abẹ́ kìlọ̀ lélẹ̀ wa ànábì ń kì wá nílọ̀ bó tilẹ̀ ohun tó bá wá jẹ́ ohun kápàṣẹ ó dàbí ìgbà tí a ń sọ fẹ́ nìkan tá a fẹ́ kó tá ń kìlọ̀ fún pé ṣọ́ra fájá ẹ̀rí pé wọ́n kọ́ síbẹ̀ ṣọ́ra fún ajá yẹn pé wọ́n ń kìlọ̀ fún wa pé ntójú rẹ̀ bá rí tó bá ṣọ́ra fájá ní ìwọ ló ó faragbé o àwọn ilé táwọn tó rí jájẹ yàtọ̀ sí pákó láwùjọ tí wọ́n bá kọ́ láwọn ilé ńláńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wọ́n ó fi iná ẹ̀lẹ́tíríkì wáyà wọ́n ó fi síbi ọgbà tí wọ́n fi yípo wọ́n wá kọ́ beware of electric current ṣọ́ra fún náà o iná ẹ̀lẹ́tíríkì ń gbé o lè gbé ọ ìkìlọ̀ nù ẹni tí ò bá wá gbà kìlọ̀ ńkọ́ òun lè lọ bẹ̀ kó ní kò sí tí ó ṣe kó fọ́ ọ́ dì mú nítorí ẹ̀ bá ti rí wọ́n ti kìlọ̀ fún ọ ò ní lè sọ pé kí ni o ò ní lè sọ pé wọn ò wí bẹ́ẹ̀ ẹni tá a bá wá kìlọ̀ fún tí ó gbà kìlọ̀ kí ló máa ń parí ọ̀rọ̀ rẹ̀ tiwa in tí ṣẹlẹ̀ olànàgbè wa sọ pé fa iná zuluma ẹ rí àbòsí ta ní kẹ́ bẹ̀rù yìí ta ní kẹ́ páyà rẹ̀ yìí zuluma tún òkùnkùn ní yawmal kiyama lọ́jọ́ kan ẹgbẹ́ níjọ́ gbé di ọlọ́run ọba ọlá ń sọ hadid ọlọ́run níjọ́ tí òun ó gbé àwọn onígbàgbọ́ òdodo dìde àwọn onígbàgbọ́ òdodo yìí ìyẹn gbogbo ẹ̀dá máa dìde o ṣùgbọ́n lọ́run sọ nípa àwọn onígbàgbọ́ òdodo pàtó àwọn onígbàgbọ́ òdodo yìí o àwọn mùnáfìkì náà ó dìde pẹ̀lú wọn àwọn mùnáfìkì náà ó ṣe kí ni wọ́n ó dìde pẹ̀lú wọn torí pé nígbà tí wọ́n wà nílé ayé àwọn náà ń ṣe bíi mùsùlùmí wọ́n ń kírun ẹ̀rí pọ́lọ́n sọ pé àwọn mùnáfìkì yukhadi'una Allaha wọ́n rò pé àwọn ń tan ọlọ́run aláìlẹ́dàjẹ́ eleda òun fúnra rẹ̀ ni ó sì jẹ. sòtò ìgbéǹde yawmal wọn ó dìde pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo ṣùgbọ́n kinní kan máa ṣẹlẹ̀ níjọ náà nǹkan kan máa ṣẹlẹ̀ sí wọn kí ni tó máa ṣẹlẹ̀ pé àwọn onígbàgbọ́ òdodo ìmọ́lẹ̀ máa bò wọ́n dàrú ìmọ́lẹ̀ máa ṣe kí ni ìmọ́lẹ̀ máa bò wọ́n dàrú ṣùgbọ́n àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ òdodo òkùnkùn máa bò wọ́n ó máa bò àwọn mùnáfìkì yẹn láàárín àwọn onígbàgbọ́ òdodo wọ́n wàá máa sọ wípé kí àwọn onígbàgbọ́ òdodo kí wọ́n fún wọn nínú ìmọ́lẹ̀ tiwọn kí wọ́n fún wọn nínú kíni nínú ìmọ́lẹ̀ tiwọn eléyìí gan-an ó ní yóò wá máa jẹ́ òkùnkùn fún wọn níjọ̀gbìnì àyà tí mo wá ń tọ́ka sí àlóhànú suratul hadid súrà wo ni suratul hadid òun náà ni súrà fifty seven súrà ẹlẹ́ẹ̀kẹtàdínní kíni o ọgọ́ta súrà fifty seven àyà thirteen. tábàmù látàáyà 12 gangan ayé ẹlẹ́ẹ̀kejìlá sura 57 seven ayà twelve ọlọ́ni yawma tara al-mu'minina wal-mu'minat ọjọ́ tó ráwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin yas'a nuruhum bayna aydihim wa bi aymanihim ìmọ́lẹ̀ wọn hmm, yóò máa tàn níwájú wọn yóò sì máa tàn lẹ́yìn wọn àti iwájú astafula bẹ́yìnà ayé dí hímẹ̀ níwájú wọn wá bí ayé mọ́ nìmọ̀ àti ní ọwọ́ ọ̀tún wọn yóò máa tàn bẹ́ẹ̀ bùṣọ́ kọmọlẹ̀ ìyá o máa ìró ìdùnnú mà ní fún wọn níjọ́ náà o a máa sọ pé ìró ìdùnnú fún yín o jannatun ìró ìdùnnú kí ni àlùjànnà kan tẹ́jírí ní ta ti alàní àrò èyí tó ń sàn lábẹ́rẹ́ àwọn akérèmọdò họ́ọ̀lìdì ìnàfi àwọn òṣìgbèrè ń bẹ̀ dáríkà wal fawzul azim eléyìí ni ẹ̀san tó tóbi ọlọ́run wa ń tẹ̀síwájú ní àyà 13 pé yàwọ́mọ̀ yakulu lè mùnàfikún láyé ẹlẹ́ẹ̀kẹtàlá lọ ní ọjọ́ táwọn mùnàfikì ó máa sọ lọ́kùnrin wàlmùnàfikọ́t àtàwọn mùnàfikì lóbìnrin lílẹ̀dí náà àmọ̀nù wọ́n máa sọ fáwọn onígbàgbọ́ òdodo wípé ó ń na ẹ wò wá maktabis ní núùrìkùn ẹ dúró wà wá náà ẹjẹ́ àtàn nínú yìí àtàn nínú tí náà ò fi ìyẹn ni pé kò ní sí ìmọ̀lẹ̀ kankan fún wọn jọ náà kí ìlà á wà sọ fún wọn pé èròjẹ́ o ẹ̀yin náà ṣẹ́ rí padà ẹ padà sẹ́yìn àwọn mọ̀nàfíkì ńlá sọ pé wọ́n wà mọ́lẹ̀ ẹ padà sẹ́yìn èrìjì òwàrọ̀ akùnbẹ padà sẹ́yìn yín fáwọn tẹ́mi sùnú rọ kẹwàá wà ìmọ́lẹ̀ kan bẹ fúnra yẹn lọ mọ́lẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti bì lára ẹ̀ bọ́ sẹ́yìn tí wọ́n fẹ́ wá mọ́lẹ̀ lọ fàdúrì bàbá yìí náà hùn bí súrẹ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ á fi ògiri kan sí àárín wọn làhú yóò máa bẹ fún ògiri náà <clears throat> báábùn àwọn ilẹ̀kùn báátínú fi ìrọ́ṣmẹ̀ wàzọ́ ìrùhú min kìbálì ilẹ̀ àdáb èyí tó ṣe pé ìkẹ́ni inú rẹ̀ lọ́hùn àti òde rẹ̀ yóò máa jẹ́ ìyà ìyẹn pé lọ́dọ̀ àwọn mùnáfìkì ìyà ni lọ́dọ̀ àwọn mùmíní ẹ̀yìn ògiri yẹn yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ inú rẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn báátínú fi ìrọ́ṣmẹ̀ lọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo ni o yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ ìkẹ́ wàzọ́ ìrù lẹ́yìn gírí yẹn lọ́hùn hmm? láti wájú rẹ̀ yóò máa jẹ́ àlàáda yóò máa jẹ́ ìyà fáwọn mọ̀nàfíkì nǹkan kan tí mo kàn fẹ́ lò nù yẹn hmm? ẹgbẹ́ jẹ́ kí n kúkú káyà kẹrìnlá gbọ́dọ̀ gan kọ́ là ń sọ òun àwọn mọ̀nàbíkì ó àmọ́ kígbe pé àwọn onígbàgbọ́ òdodo aláàmúnákùn máàkùn ṣáàwà pẹ̀lú yín mọ́ ní síbí ẹ̀rí nígbà tí wọ́n wà láyé wọ́n jọ ń kìnnà wọ́n ń tó fáwọn tọ́lọ̀ jẹ àwọn náà ti wá rò pé mọ̀mí ní làwọn wà ẹ̀wọ̀n tọ́lọ̀ ń ṣe fún wa ẹ̀sán ìtanú kọ́ọ̀lù bala àwọn mọ̀mí ní bẹ́ẹ̀ ni o walakinnakum o ẹ̀yin lẹ kó yọnu bára yín lẹ ìyẹn nìkan kọ́ ẹ̀ ń retí wàrìtábìtún ẹ̀sìn ń ṣe iyèméjì ọ̀rọ̀ ìbù wà fún yín wàgọ̀rọ̀t kùmìlì àmẹ́ẹ̀ni ah, ìrètí ẹ̀tàn ìrètí asán ìrètí òfo ó kó ìtànjẹ bá yín hátàjá amúrùlọ títí tí àṣẹ ọlọ́run ọba fi dé wàgọ̀rọ̀kùmùbìlà ìlẹ̀gọ̀rù atànijẹ́ ní sítànijẹ́ nípa ọlọ́run ní àṣẹ ìtọ́nù ọlọ́run ní falẹ̀ yẹ́wò máa láàyò kọ́dùn ní nkùn fi bẹ́yà lónìí àwọn onígbà àárọ̀ kankan pàṣípààrọ̀ pé kẹfì kankan pààrọ̀ ìyá ànígbà lọ́wọ́ yín wàlá mi náà lẹ́dí iná káfàrú àti nígbà tó à ń kẹfìrí ìyẹn ni pé kò ní sí ṣàfáà kò ní sí ìpẹ̀ fún mùnáfìkì kò ní sí ìpẹ̀ fún kẹfìrí lẹ́nìkan bá lóun ó ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ń jọ́dá àwọn mùmí nínìkan nípẹ́lú wà fún ma'awakumun náà ibùdí sí nínú náà wàhíyá mọ̀ọ́lákún ẹ wá rí iná ìhò ní alágbàtọ́ yín subhanallah wàbí salimasi ó burú níbù padà sí nínú mọ̀ọ́kà ló ń bẹ̀ ni pé òkùnkùn wà níjọ́ gbèǹde ẹ̀ta amúnáfìkì yẹn ó bò wọn tó ń ti pé wọ́n wà láàrin nítorí ìmọ́lẹ̀ o ṣùgbọ́n ní òkùnkùn làwọn wà ànábì sọ pé nínú àdìsí pé tó bá àwọn àbòsí tá à yẹn òkùnkùn ni ó jẹ́ gbóńkálukú bá ṣe ṣàbòsí tó lókùnkùn ó ṣe bòtó kọ́lọ́nkú làwọn àbẹ̀. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta taari kan bẹ̀ yẹn pé àti ṣàlàyé alákọ̀ọ́kọ́ wípé ànábì sọ fún wa pé ìkìlọ̀ ní tànábì ń fún wa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ni pé ẹni tí ò bá gba ìkìlọ̀ yóò kábàámọ̀ àbámọ̀ kí ni òkùnkùn níjọ́ gbèdé ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bí ni pé kí là ń pè ní zolomo máa hùwà zolomo lọ́dọ̀ àwọn àfa wọn ní hùwà naksu àdínkù ní jẹ́bẹ̀ ṣùgbọ́n kò lè tètè yé wa ibi tá a lọ ní pé ìran méjì ni azolomo zolomo yàtọ̀ alákòbè òkè láì gẹ́gẹ́ bá àwọn àfa àṣìṣàlàyé pàápàá ṣe gbọ́nà ọ̀fẹ́ ní rahimahullah rahmatan wasi'a àwọn àbòsí tó ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́n wà zulumun yata'allaqu bi huquqil ibad àwọn àbòsí tó ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá lórí ilẹ̀ ṣe àwọn àbòsí tó ní ń ṣe pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́run yẹn òun ló ga jù òun náà ni ẹbọ al-ishraku billah torí pé anábì Luqman bí pápá kan náà àwọn afá sọ pé kì í ṣànábì pé ọ̀jọ̀gbọ́n ni rọ́pọ̀ lọ́dọ̀ àwọn afá o wallahu ta'ala alam jẹ́ kí mìíràn dárúkọ pé Luqman nínú suratu Luqman nínú Qur'an suratu Luqman yẹn gbogbo wa la máa bí sura thirty one ní suratu Luqman ọlọ́wọ́n bá lè kí ọlá sọ̀rọ̀ fún wa nípa Luqman wa tí wọ́n bá ní wọ́n ń ṣe wá sí yẹn wọ́n ń ṣìyàn létí wọ́n ń ṣèṣì tí fún wọn sura thirty one aya thirteen sura ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n aya ẹlẹ́ẹ̀kẹtàlá ya bunayya ìrẹ́ ọmọ mi kékeré yìí Lukman sọ bẹ́ẹ̀ la tushriki billah má ṣe dà nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run má ṣe múrogún pẹ̀lú ọlọ́run má ṣe wẹ́gbẹ́ fún ọlọ́run ọba inna ṣìríkà torí pé dájúdájú ẹbọ lazolimuna adim ó o àbòsí tó tóbi ni o hmm? akbaru lè kàbáyìrì náà lànà bí pé sọlọlọhu àléhì wà áàlèhì wà sálọ wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì pé ayò dáńbì àádọ́mù èwo ló tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ànábì ní àǹtẹ́jì alàlélá ìnídán wà ó wà kọ́lákọ̀kì òun náà ni kó o wágbẹ́ fọ́lọ́hún nígbà tó ṣe pé ọlọ́run ọba ló dà ọ́ kò lẹ́lòmíì tó tún máa pè ó wà nù àdìsí wà nù sọ Bukhari Imam Bukhari gba Muslim gba Abu Dawud Tirmidhi rahimahumullah rahmatan wasi'a. anábì ní an taj'ala lillahi niddan wa huwa khalaqak nígbà ó jẹ́ pé ló dà ọ́ wá tó ń pè ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ so ẹ bọ́ àti ṣàlàyé ẹ̀sẹ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ wípé ẹbọ kò sí ní tó wọ yóò bà pátápátá ni nínú kíni nínú iṣẹ́ èèyàn bá ṣe ìjọfin ló ṣe o yóò bà á jẹ́ ìtumọ̀ bíbàjẹ́ ni pé ò gba ládàá mọ́ ò tọ́ sí o tọrẹ ni o o ràn yàn ni o kò ní gbalada lórí torí pé o ti ìyẹn ni kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn those sọ díẹ̀ níbí o those who embrace the principle or the concept of humanism though this concept of humanism was brought by the atheists and those people who do not believe in the existence of God or at best they believe in the existence of God but they believe that God left the world and the human being to govern the world the way they like without them giving making without them being responsible in the sight of God for their actions. For the principle of humanism. Wọ́n máa ma gbé wá ní láti gbé àwọn èèyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run káwọn èèyàn máa ma ronú pa Ọlọ́run mọ́. Wọ́n ló fà déèyàn bá di gómìnà pírẹ́sídẹ́ǹtì alága káńsù èèyàn ńláńlá gbọ́dọ̀ ṣọ́ra tí wọ́n bá kọ́ ilé ìlẹ̀ kan ẹ̀rí táwọn èèyàn sọ pé for humanity ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sọ pé i'm doing it for humanity's sake àwọn kìfì rí nù wọ́n máa mọ̀ mọ́ wà ní ìyẹn ni pé in tó ń ṣe yìí ó ń ṣe nítorí ọmọ ènìyàn ò ṣe nítorí tọ́lọ̀ ìbéèrè wa wáyé pé sábà ṣe nǹkan torí ọlọ́run ta ló fẹ́ lò náà in hmm. tó ṣe yẹn ọlọ́run ló ní kó o ṣe ìwọ wá ń ṣe ní ìmúṣẹ àṣẹ tọlọ́run tó bá jẹ́ tọ́lọ̀ ní kó gbé jù sílẹ̀ ni ó gbé jù sílẹ̀ ní tẹ̀lé òfin tọ́lọ́run ọba ṣe kí ni ní mímúṣẹ òfin tọ́lọ́run ọba gbé kalẹ̀ tó bá ti wá ṣe nítorí tọ́lọ́run lọ́lọ́run wàá san ọ́ lẹ́san ṣùgbọ́n tó bá ti lọ ṣe nítorí nǹkan míì ọlọ́run ní san ọ́ lẹ́san ìdí nìyẹn tí wọ́n fi sọ pé ṣe kárí mi tí wọ́n ń pè ní àlẹ́ àwò tàbí àṣegbọ́ tí wọ́n tún àṣekárí mi ẹ̀ tí wọ́n ń pè lálẹ́ àwò náà látún pè ní àṣehàn àṣegbọ́ ni pé ó fẹ́ káwọn èèyàn ó gbọ́ ìdí nìyẹn sọ pé kò ní gba láàdá kankan àlùmọ̀rọ́ i àwọn aláṣẹ hàn kò sí láàdá tí ó gbà lórí ibi tó ti ṣàṣehàn yẹn òun sì jẹ́ ṣírkul asgor òun jẹ́ ẹbọ kékeré kò ní bá gbogbo iṣẹ́ jẹ́ kò ní sọ wá di kèfèrí ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ táṣe hàn bá wọ ọwọ́ òdo yẹn pé iṣẹ́ yẹn nìkan là nígbà ládẹ̀ lọ́dọ̀ ọlọ́run mọ́sálà mi ò kí ní mosque bí mo fẹ́ lọ kí lọ́n kí n lè ṣáájú kí nìkan wọ́n lè mọ̀ pé ohun mi mo tún ti develop ohun tuntun kan mo fẹ́ káwọn èèyàn jẹ́ dòdò ohun yẹn ní mosque ibẹ̀yẹn láàárọ̀ <clears throat> kò wá kírun mosque wọn wá lọ́bẹ̀ bó ṣe dé wàá jẹ́bọ́ síwájú. alhamdulillahi rabbil alamin. ó bá ṣe bẹ̀rẹ̀ sí dun ohun kò ní gba aládá kankan lórí gbogbo tó kà pẹ̀lú ohun yẹn mo rò kó díẹ̀ torí pé àṣehàn ló lọ ṣe ń bẹ́ẹ̀ tàbí ẹni tó ní òun fẹ́ lọ náwó bẹ́ẹ̀ kí wọ́n lè gbà pé òun lówó ju lágbájá lọ òun fẹ́ náwó yẹn kò ní gba ládá lórí yẹn ṣùgbọ́n àwọn owó míì tó ná tí ò sàníyàn yẹn bẹ́ẹ̀ ládá èyí tó ti ná sẹ́yìn kò ní ba ládá yẹn jẹ́ ìní tí ó ṣe kò ní ìbàjẹ́ lágbo yẹn tó yẹ pé ó tún wá ná mi pẹ̀lú tí ò sí èròǹgbà yẹn bẹ́ẹ̀ yóò tún ba yẹn ìyàtọ̀ tó wà láàrin ẹbọ àti ṣíríkù ìyẹn ẹbọ gangan àti ase bó tilẹ̀ yẹ pé àwọn sọ pé àṣehàn gan shirkul asghar ẹbọ kékeré ni wọ́n fàyọ náà hadith anabi náà ni sọlọlọ alaihi wa alihi wasallam torí àsìkò à nílé lọ́bẹ̀ tọ nítorí náà zulumun èyí tó ga jù lè tó ní í ṣe ni òlàpá kan náà àbá sọ ń ní ni pé ká mọ̀ pé ìdàkejì adúlù ni ìdàkejì déédéé àfún ẹni tó lẹ̀tọ́ lẹ́tọ́ ẹ̀ ẹ̀tọ́ ọtọlọ́run lórí ilẹ̀ and yorùbát òde kásùn kí ni wọ́n pè ní bàádà gbogbo alamọ òun náà láti ń ṣàlàyé hmm? gbogbo nǹkan ìbáàdà ìjọsìn ismu jamiu lima yuhibbu Allah wa yarda orúkọ kan ni tó kó sínú gbogbo tọ́lọ́hún ọba tó nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí nínú tá à ń sọ jáde lẹ́nu ni o àbí tá à ń ṣe nínú iṣẹ́ lọ́rọ̀ kan ṣá ẹbọ yẹn òun ni àbòsí tó ga jù ẹ jẹ́ ká wá lọ síbi èyí tó ní ń ṣe pẹ̀lú kíni pẹ̀lú hukuki nas pẹ̀lú ti ẹ̀tọ́ ọmọnìyàn yẹn yóò yé wa nínú hadith anabi wa sọ́lọ̀lọ́hù àlìwà àlìwà sálàm hadisi abudarri tó kọ̀rẹ̀ ń jẹ́ jundub bunu junada radiyallahu anhu tó gbà lọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi hadisi kú dí sílẹ̀ hadisi yẹn inshallah ta'ala uh, hadisi yẹn inshallah ta'ala àárí nù sọ Bukhari àárí nù sọ muslim àárí hmm? nù muslim inshallah ta'ala tí ó sì yé méjì ń bẹ̀. Um, ó ní ànábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ pé fíìmà yáríwí anìlá ìtàbárọ̀kà wa ta'ala àná òkọ́ọ̀lù nítorí gbà látọ̀dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba àlejò ọlá gangan fúnra ẹ̀ sọ pé yá ìbàdí ẹ̀yin ẹrú sìn mi inni harramtu zulma ala nafsi èmi ṣe àbòsí léèwọ̀ fúnra mi wàjàǹtù bainakum muharrama mo sì ṣe léèwọ̀ láàrin yín náà fàlà tàzọ̀ lámù torí náà ẹ má ṣe ṣe àbòsí láàrin ara yín torí náà ọlọ́run ṣe àbòsí léèwọ̀ fún rẹ̀ ọlọ́run nìkan náà ló lè ṣe nǹkan léèwọ̀ ẹnìkan ò lè pàṣẹ bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò lè ọlọ́run nìkan ló lè ṣe nǹkan lọ́rùn èèyàn fún kíni o fún rárá rẹ̀ òun ló sì lè ṣe nǹkan léèwọ̀ fún rẹ̀ ló sọ pé ìní haram tó zolema ala nafsi ó ṣe léèwọ̀ fún rẹ̀ ni àwọn alásọgbọnnu ọ̀rọ̀ àtàwọn alágbèrè tí wọ́n bá ń sọ̀rọ̀ ń gbà láyé ọlọ́run ò jẹ́ bá ń ṣe dánrú ẹ̀wò subhanallah ọlọ́run làwọn náà rú sọ́kúsọ báwọn wọ́n jẹ́ jáde lẹ́nu wa o hmm? torí pé àwọn alásọkúsọ wọn ti sọ̀rọ̀ ah, wọn a máa sọ̀sọ̀kúsọ báwọn ọla máa nínú tọ́lọ́run ṣe léèwọ̀ fún rẹ̀ ọ̀kanú rẹ̀ ní zolomo àbòsí ẹlòmíì lè abẹ́rẹ́ pé kí lọ́lọ́run ṣe lọ́rọ̀ yẹn fún rẹ̀ nínú rẹ̀ ní kẹ́ ó wà ní am fifty four ọlọ́run ní kátàbà rọ́bùkún rahma kátàbà rọ́bùkún ó ṣe yẹn olúwa yẹn ala lórí ẹ̀mí ara ìkẹ́ gbóhùn máa kẹwàá ọlọ́run lọ́rọ̀ kan ṣe ọlọ́run wá ní òun ṣe zulumu ní èèwọ̀ láàrin ara wa zulumu yìí hadith anabiwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam wá yanjú àwọn ọ̀nà tá a lè gbà ṣàbòsí láàrin ara wa àwọn ọ̀nà tá lè ṣe kí ni tá lè gbà ṣe àbòsí ní àárín ara wa nínú hajjatul wada ájì ìdápèrè tí ànábì wa Muhammad sọlọlọ alaihi ṣe tí ipá ànábì ṣe ájì tó pọ̀ o káàpì sọ pé eléyìí ló fi dágbére ó ti ṣe àwọn kan sẹ́yìn rárá ẹyọkan náà ló ṣe ànábì sallallahu alaihi inú tó wá sọ nínú ní ó ní yín wa aleikum haram èèwọ̀ ni o lórí yín ka hurimati yawmikum hada bóni ṣe jọjọ abọ̀wọ̀ fi shahrikum hada nínú oṣù yìí ìyẹn ni oṣù zulhijja tí í ṣe ọjọ́ kẹwàá rẹ̀ fi baladikum hada ní ìlú yín hmm? ní ọjọ́ kẹsàn-án rẹ̀ Allah ẹgbọ́ halbalak ṣe mo ti jíṣẹ́ gbogbo wọn ni wọ́n ní náà mo jíṣẹ́ o anábì ní Allahumma fashad ọlọ́run sí o tábàwò nú àdìsí nǹkan mẹ́ta lànàbì sọ́ńbẹ̀ inna wa amwalakum ẹ̀kejì ni dúkìá wa arọ ẹ̀kẹta báwo la ṣe wá lè ṣe àbòsí fúnra wa lórí ń ni wa. títẹ̀jẹ̀ ara sílẹ̀ pẹ̀lú pípara ẹ wo àwọn ọ̀nà táwọn èèyàn fi ń pààyàn lónìí kódà àwọn èèyàn bá débi pé wọ́n lọ yan ayakìlà so gbogbo èèyàn ti yé wa kó lọ́n kó làwọn ń bẹ̀ nípa títẹ̀jẹ̀ sílẹ̀ pípara èèyàn ẹlòmíín wọn ò yìnbọn ẹlòmíín wọn ò ṣàládà hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú rẹ̀ náà ni ṣíṣára wa lọ́gbẹ́ wọ́n ṣá ẹlòmíín ládàá wọ́n gún lọ́bẹ. Hmm? bẹ́ẹ̀ sì ni èèwọ̀ lélẹ́yìn ìyẹn pé à ń ṣàbòsí fẹ́niyẹn ni àwọn olóṣèlú ọlọ́run kò ṣàánú wa tásìkò ìṣèlú bá ń bọ̀ àwọn èèyàn kan wà tí wọ́n ti kọ́kọ́ wọn pé pípa làwọn ilé àwọn kan wà tí wọ́n sọ pé kí wọ́n lọ ṣá àwọn tí wọ́n fẹ́ pa yẹn wọ́n pé àwọn ilé yóò lè gbọ́ràn àwọn tí wọ́n fẹ́ ṣá yẹn ni pé kó lè sáńlù kó tó di jọ́ọ̀bù àwọn míì ń bẹ ọjọ́ ìbò wọn ò ti ṣá bóyá níbi tí wọ́n ti ń dìbò àpótí yóò dùn ń pé agent ni kò ní jẹ́ ká ẹ́ mọ̀dàrà èrú kó fẹ́ wọlé ọwọ́ tó nà báyìí wọ́n ṣá ọwọ́ mi ẹlòmíì wọ́n kàn dé àdálé lẹ́yìn orí ẹ́ ayé òun eré ẹ̀jẹ̀ kò ní yọjú síbẹ̀ yẹn mọ́ àwọn ò lè gbàjọba abẹ yẹn wọn ò lè ṣe bó ṣe wù wọn ní polling booth yẹn ẹlòmíì àkọsí ó dáadáa kódà election tó lọ dáadáa ọlọ́run kò ṣàánú wa nítorí náà àwọn ọ̀nà yẹn máa ń gbẹ́ tẹ̀jẹ̀lẹ̀ nínú rẹ̀ náà ni àwọn tó ń jà sóko láwọn tí ò sí ní àwọn tó wà lóko ní oko kòkó àwọn oko kìnìún ń jà sí alaalẹ̀ ṣara wọn ládàá yánnayànna ẹlòmíì ibi tó sùn sí lóru ni wọ́n lọ ṣá ẹlòmíì tó bá ń lọ lọ́nà oko wọn ó ṣapa hmm? àwọn tó ń jà sí gáràjì wọ́n fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn sìn pàápàá àwọn gáràjì tó wọ́n ńlá ń jáde tó yẹ pé ọkọ̀ tó fẹ́ kérò jáde lẹ́ẹ̀kan báyìí five thousand ni ó san lórí àwọn ọkọ̀ tó nálẹ̀ haúsá láti ilẹ̀ yorùbá báyìí ń sin ó jẹ́ ten thousand ni ó san kó tó jáde ọkọ̀ bíi mẹ́wàá bá jáde ẹ̀kọ́ hundred thousand so lójúmọ́ mílíọ̀nù tí wọ́n ní àwọn eléyìí náà ti lọ ọdún mẹ́ta ìjọba yẹn ti tó wọn àkó àdá jáde wọ́n bẹ̀rẹ̀ sí sára wọn torí pé wọ́n fẹ́ gbàjọba àwọn wọ̀nyí zolomo ni hmm? nípa ti kíni nípa ti ẹ̀jẹ̀ àtàwọn ọ̀nà míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn kódà ó lè ṣẹlẹ̀ mọ́ṣáláṣí gan lọ́rọ̀ lè mọ́mù jíjà sí bá dójú ẹ̀ kọ́lọ́wọ́ là wá ń bẹ̀. Hmm? bẹ́ẹ̀ sì ni nínú rẹ̀ òun náà ni rírun eegun ara wa nínú ẹ̀jẹ̀ àwọn òkú tó ti kú ẹlòmíì tó kú bá kú níbi ásídẹ́ǹtì yóò lọ gé díẹ̀ ó ṣìyàwó ẹ̀ díẹ̀ ẹlòmíì wọ́n lọ fa ọyàn ẹ̀ oríṣiríṣi kéjì àwọn ló pa ò bọ̀nà ni wọ́n máa ṣàn wá kiri ẹlòmíì wèrè tó bá kú ni wọ́n nídìí ẹlòmíì èèyàn tó bá kú ànábì sì sọ fún wa wípé kíkan egungun òkú kíkan egungun ọmọ ẹ̀dá ènìyàn nígbà tó kú dàbí ìgbà tó kan láàyè náà ni hmm, ìyẹn ló fa ọ̀rọ̀ táwọn afá ń sọ mí ní sọ yẹn díìpù mi ní tẹnubọ́ ò torí yóò jẹ́ kí kíní ìpẹ́ ò nípa organ transplant. Mm pé ǹjẹ́ a lè mú nínú ẹ̀yà ara ọmọ ènìyàn kan ká lọ fi sára ọmọ ènìyàn míì pẹ̀lú májẹ̀mú pé ó ti sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá kú kẹ̀yọ kẹ̀lò fẹ́ lómi lọ́rọ̀ táwọn bí sọ̀hún pé tẹ́ bá lọ kán egun rẹ̀ nígbà tó wà tó ti kú dàbí ìgbà tẹ́ kan láyé ni lápá kan náà bá fi sọ pé rárá o ìgbà kìí ṣọ̀rọ̀ yẹn mo kàn fẹ́ discuss o mo ń gbìyànjú irú eléyìí náà ń sìn àwọn autopsy tẹ́lifá àwọn mùsùlùmí kì í lọ ṣe autopsy gbogbo orú àwọn kan wọ̀nyẹn ni wọ́n máa ń wò tí wọ́n sọ kí ẹ bẹ́ẹ̀ lọ ṣe autopsy fún àwọn ìpè nígbà kan àwọn ìjọba fòfin sí ní bí àpínlẹ̀ èkó gbogbo ẹni bá kú dandan wọ́n gbọ́dọ̀ ṣe autopsy ẹ̀ kó bá ṣe rí islam kọ́lọ́hún ṣàánú wa lọ́rọ̀ kan ṣá nínú ọ̀nà tí a lè gbà ṣe àbòsí fúnra wa nípa ẹ̀jẹ̀ nìyẹn òun náà ni wa amwalakum nínú dúkìá àwọn ọ̀nà tá a máa ń gbà ṣe àbòsí fúnra wa nípa dúkìá òun náà pọ̀ dáadáa alákọ̀ọ́kọ́ imma binaks àwọn ọ̀nà tá ń gbà tàbí ká sọ pé àwọn ọ̀nà tá ń gbà gba dúkìá lọ́wọ́ ara wa hmm? ọlọ́run fi ṣe àlègbà gosban bóyá àlò agbára owó agbára la lò òun tó ń kò sí tó lè ṣe eré pípé orí ilẹ̀ bàbá ẹ̀ lé ó sá lọ wọn apá òun ni ó lọ ó wọn nù láéláé tàbí sáríkọ̀ alọ́jalè alọ́jí ni bóyá digunjalè ni bóyá ìfọ́lé ó sá lọ jì hmm? ọ́ ìtọ́fà àbójàgbà àwọn kan wà tí wọ́n pè ní àwọn lọ́nà lọ́wọ́ gbà àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n pè ní jàgùdà para hmm? àwọn ti jàgbà ó ti lọ àwọn kìyànà àbí ti jàǹbá la fi gbà àwọn ọ̀nà míì ń bẹ ọ̀nà jàǹbá hmm? àwọn gọ́ṣàn ọ̀gíṣàn tàbí àgbà pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀tàn ẹ̀tàn hmm? àtàn la fi gbà àwọn kadiban àbí pẹ̀lú irọ́ òun la gbà èyí yòówù náà àwọn ọ̀nà wọ̀nyí àbòsí ni ọlọ́run sì ṣe léwọ̀ hmm? àbòsí ni ọlọ́run bá ṣe léwọ̀ gbogbo àná la mọ̀ kìyànà ní ló fà tó jẹ́ pé ẹlòmíì yóò lo ọgbọ́n yóò sì gba dúkìá ní dúkìá tí è ṣe tiẹ̀ tẹ́ bá wá lọ sí kóòtù tẹ́lẹ̀ gbé lọlé ẹjọ́ yóò tún wá wín nìyí torí pé ó ti kó tó wá gba dúkìá ń ló ti mọ gbogbo bóun ó ṣe rí jọ kalẹ̀ ẹlòmíì sì wà kìí ṣe pé wọ́n lọ gba dúkìá rẹ̀ wọ́n ó sọ fún pé ó ní dúkìá kan tó yẹ kó fáwọn ẹni àwọn ah, ò jẹ́ lówó òun àló jẹun lówó yóò sì kó gbogbo dọ́kúmẹ́ntì náà yóò àmọ́ sunkún ní bí wọ́n ṣe máa ń sunkún nìyẹn ó lè nì ó sanwó tó jẹ wọ́n jẹ́ gbèsè àló jẹ́ gbèsè yóò sì san gbèsè yẹn hmm? yóò san gbèsè yẹn kílímọ̀ ìyá lẹ́nu kí how possible dáadáa nígbà tí wọ́n bá signature rẹ ní ìwé tó ṣe ń jọ yẹn ni ó jẹun ní five million naira àwọn ò jẹ pé àìbò ah, ní ọlọ́nkú sànù yóò sì lọ ilé ẹjọ́ yóò ṣe kí ni yóò wọ́n ní wa ànábìnrin máa ń gọ́ ṣáná fálẹ̀ ìsàmìnà ẹni tó bá tàn wá jẹ́ ìṣàrà wa àtàwọn oríṣiríṣi ọ̀nà báyìí tó bá lọ ilé ẹjọ́ yóò jàre lórí kí ni lórí ẹ̀bí lànà bìbí sọ pé ìnákùn tàkìtẹ̀sì múna ilẹ̀ yìí ẹ̀yin èèyàn a máa kẹ́jọ́ wá mi nígbà tí ẹ bá ń lẹ́jọ́ láàrin ara yín wàlá aláàbá àdọ̀kún àyàkúnà alhan bihujjati min ba'd faqbila ẹ́ ó ṣeé ṣe káwárí ẹlòmíì tó jẹ́ pé nínú ẹ̀rí tẹjọ́ mú wá ẹnu tí ẹ dùn ju ti kejì lọ ó mọ̀rọ̀ gbé kalẹ̀ ju kejì lọ ó má láyé ṣe jù lọ ó ẹ̀wẹ́ jù lọ fa níbàámu sí ti ń bá gbọ́ lẹ́nu yín ni o fámàn kọ̀dọ̀ ìtùlá òbí ṣe ìmìn hákì àhíì ẹni tí ń bá wá dájọ́ fún nǹkan kan nínú ẹ̀tọ́ ọmọ ìyá rẹ̀ tí wọ́n jọ gbẹ́jọ́ wáyé tó jẹ́ pé tọ́ ọmọ ìyá rẹ̀ ni mo wá ní tiẹ̀ ní. fa ìnàmà àkọ́tẹ́tì ọ̀làhù jámọ̀rọ́tà náà kò sí nǹkan kan tí mo gbé fún tọ̀hún èkékè kan nínú ọ̀nà ògùn náà kan nínú ọ̀nà já ànámà ni mo fún yẹn faliyastakil aoliyastakfir tó bá wù kó jẹ́ kí ìgbóná yẹn ó mọ níwọ̀nba tó bá sì wù kó jẹ́ ó pọ̀ ìyẹn ń ṣẹlẹ̀ láyé dáadáa níbi iṣẹ́ tí wọ́n bá ní promotion ẹlòmíì ò ti lọ dọ́gbọ́n pàápàá ní civil service yẹn mọ̀ pé wọ́n lè jọ wà níbi same level ṣùgbọ́n ààyè ó ṣí sílẹ̀ ìyẹn ni position pé due to vacancy ni yóò kàn lọ púrọ́ kan mọ́ ìyẹn níbi tí àárọ̀ máa wá síbẹ̀ yẹn náà inshallah ta'ala níbi tí eridi nìyẹn kọ́lọ́n kò ṣàánú wa. so bó ṣe wá borí rẹ̀ ń mọ́rò wípé ó ti mú jẹ́ o ìlànà bí sọ pé zulumatun yawm al-qiyamah yóò jẹ́ òkùnkùn fún ọ níjọ́ gbèǹde hmm? ọlọ́run ṣàánú wa gbogbo àwa à ń jẹ dúkìá báyìí kò bá mu Hmm, kò bá mu padà ẹ jẹ́ ká lọ síbi ti torí àsìkò ká lọ síbi ti àárọ̀ ti di ọmọlúàbí nínú rẹ̀ òun ni ìtàǹpé ní àlùgbíbà tí máa pẹ́ kẹyàn lẹ́yìn ọlọ́run bá sọ ọ́nà sọ́tù hujirat sura forty nine ayà twelve yá ayọ́ alladina amanu ìṣẹ́nibú kathiran mina zanni inna ba'da zanni ismu ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ lọ́pọ̀lọpọ̀ sí àzọ́n àbádídá sọmọ anyị yín inna ba'da dhanni ẹ̀rí apá kan àbádídá èròkèrò yìí ẹ̀ṣẹ̀ ni wala àtajàsásù ẹ má mọ fimú fínlẹ̀ nípa ara yín ẹ má mọ ara yín ẹ má mọ ara yín wala yaktab ba'dukum ba'da kápá kan sì mọ́ kejì ọ̀rọ̀ yìí dáadáa ni. àkọ́kọ́ ọlọ́run ṣe léèwọ̀ fún wa àzọ́nù máa dábàá síra wa máa léròkèrò síra wa tẹ́ ẹ bá sì ti ń gbèròkèrò sẹ́nìkan kò sí ni yóò wá díẹ̀ mọ́sàlá ń ìyàwó kan báwo pé ọkọ òun yìí bó ṣe máa ń jáde àlè ló lọ ń bá kí ni ó ṣe yóò mọ kò sí ni yóò lọ mọ wá díẹ̀ tí ọkùnrin kan náà bá rí i pé ìyàwó òun yìí àlè ló lọ ń bá ẹ̀rí pé yóò lọ mọ wá díẹ̀ inú kó lọ bọ́ọ̀gì inú kó lọ mú sẹ́ẹ̀tì ẹ̀ bí kó lọ háàkì sẹ́ẹ̀tì ẹ̀ hmm. gbogbo nǹkan kọ́ọ̀lù tíyàwó òun bá ní yóò lọ máa gbọ́ kọ́ọ̀lù tọkọ ẹ bá ti ní yóò máa lọ gbọ́ nínú kó jẹ́ pé yóò kó lọ máa wo wọ́sáàpù ẹ̀ tẹlígíráàmù ẹ̀ gbogbo àwọn kíní ẹ̀ lè text message yìí lọ máa wò lẹ́yìn ẹ̀ torí pé ó ti ní èrò kèrò sí i òun ló fa kíni ìmọ̀ wádìí ara ẹ̀ ni mo rò pé ó ti bẹ́ẹ̀ irú rẹ̀ náà gbogbo ìmọ̀kànmú tọkọ àtìyàwó wà ní o àmì ló fà á tí lèmi fi tó bírèkì yóò tó wà ní wá rí text message tí ò ní nǹkan kan ṣe yóò kàn lọ fẹ̀sùn kan ni pé ìyàwó òun ṣe zìnà eléyìí náà kàn fẹ̀sùn kan ni pé oníṣekúṣe lọkọ òun ilé dàrú náà tó sì jẹ́ pé ká ní kò wó kò ní sí problem so eléyìí ò ní kò bá mu rárá wallahu ta'ala alim hmm? wàlẹ́ ńlọ́lọ́fin látẹ̀jẹ̀ sásùn ẹ má lérò kérò síra yín ẹ má dábàá síra yín tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ lọ́mọ ìwádìí ara yín wàlá yàtà bàdùkùn bá tẹ́ bá sì ti ń wádìí ara yín ẹ̀gàn ó jáde ó mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láì dàkí ó mọ̀ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn à mo rí lánàá níbi kìíní kan báyìí ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ọlọ́run sì ni ayọ̀ṣìbò ahadukum àkùlà láhìmá nípa àárọ̀ nípa ọmọlúàbí ara wa òun náà lọ máa ṣe pẹ̀gàn ara wa lẹ́yìn nínú àwọn tó wá ń pẹ̀gàn tó ń fa ẹ̀gàn yẹn lé ọlọ́run ọba ṣàlàyé fún wa ní Suratul Hujurat yẹn nínú rẹ̀ ní bára ẹni jẹ́ gẹ́gẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan àwa civil servant position director ṣí sílẹ̀ tàbí deputy director ẹ̀yin mẹ́ta lẹ qualify accountant chief accountant deputy accountant assistant kìíní oríṣiríṣi storekeeper chief storekeeper síta kìíní gbogbo yín lẹ jọ wà ní the same level níbi iṣẹ́ kódà ẹ jọ wọṣẹ́ kan náà ni hmm? nígbà tẹ́ wá jọ wọṣẹ́ ńjọ́ kan náà ńkọ́ ó ti wá pé vacancy ẹyọ kan sì ni fún position appointment ni ó sì pass rank lámì bóyá àmì ni ọ́ wọ́n fẹ́ yan CO e commanding officer oríṣiríṣi hmm? tí ó wà lọ ṣe ni pé yóò kàn lọ wá ẹjọ́ kan sí lẹ́sẹ̀ wọn kàn fún kwérì kan ni tábà ti fún kwérì ó mọ̀ pé position yẹn ti sílẹ̀ nù wá ní wọn àlọ́ wo fáìlẹ̀ pé ó ti ní kwérì kan rí wọn kò lè qualify ni ló qualify ó parí tàbí pé ló sọ pé fake certificate ló ní ẹnìyàn kì í ṣe fake certificate ṣẹ́wọ̀n pé finally wọ́n wá lè exonerate pé it's not fake ṣùgbọ́n ó ti ní kéèsì rí náà nù kò lè dé ààyè yẹn tàbí kó lọ́ máa ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn bí àwọn ọ̀gá ọ̀gá wà pé that man it's not loyal to this organization it's not kìnìkan to kìnìkan àwọn èèyàn gbogbo position ẹ̀wọ̀n níjẹ́ òde bẹ̀ àtàwọn ọ̀nà míì mi sọ tẹni tó ń ṣàfihàn mi sọ̀rọ̀ àṣàfi o ẹ̀gbọ́n pátá nìyẹn pé wọ́n ń ṣàfihàn àwọn àsìkò yẹn kò ní gẹ̀ẹ́tì ara ẹ̀ bí kórìí máa fọ́ka rẹ̀ mọ́ kò ní lè wọ́fíìsì déédéé wọ́n bá ní ẹni yìí pé it's not healthy ẹlòmíì àtúntò ọmọ kúrọ́ fáwọn èèyàn ni kò láàkò lálàáfíà tó yóò ní ìmọ̀ nípa pé ó ti lọ hospital rí you go and check his medical record wọ́n bá lọ wò gbogbo ìgbà tó gba eh, leave of absence lọ́fíìsì ó ti gba leave of absence bí ẹ̀mẹ́ta mélòó ló ti gbà nígbà tó ti jẹ́ iṣẹ́ yìí àwọn ti gba three times ah kò wá healthy yóò lọ mọ bẹ̀rẹ̀ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káàkiri so ọlọ́run kò fún wa so jọmọlúwàbí wa antadisi ń sọ ni pé tánàbí wa Muhammad sọ ń bẹ̀ náà ni pé nípa jọmọlúwàbí ẹ̀mọ́bàjẹ́ ṣẹwárí ìmọ̀ pẹ̀gàn èèyàn yìí tàwọn olórí ló burú jù àti tàwọn àfà kí ni mo gbà lérò pé ká pẹ̀gàn olórí àwọn olórí yẹn pín sí méjì o àwọn àfà àtàwọn aláṣẹ ẹ mọ̀ tí tó fi burú jù tàwọn èèyàn ní tí ìṣe àfà lọ àtàwọn tí ìṣe lórí tí èèyàn bá ti lè pẹ̀gàn àfà ẹ̀sìn dàrú nù torí pé tá àfà yẹn bá bí wá ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn àwọn ọ̀rọ̀ wo ló dùn lẹ́nu ọ̀rọ̀ àfà wo ni àbá àtòjà pé mọ́tíkà tó ń gùn yẹn four one nine ló fi dọ́gbọ́n owó tó fi rí wọn ní ọ̀dọ̀ kíní kan ó parí tó bá ń sọ̀rọ̀ kò ní jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó lè wọ àwọn èèyàn létí mọ́ kí ni wàá ṣẹlẹ̀ láwùjọ àwọn èèyàn ò ní tẹ̀lé òfin ọlọ́run wọn ò ní tẹ̀lé àṣẹ ọlọ́run àwọn èèyàn ò ní máa ṣe ẹ̀sìn bó ṣe yẹ kódà lómìn lóhùn ò ní kírun lẹ́yìn ẹ̀ tó wà ká ló kírun ẹ̀ já kírun ni kò lè yẹ yóò àdárùn ẹ̀ kí kí ló tó fi kírun lẹ́yìn ẹ̀ ò lè kírun lẹ́yìn ẹ̀ járe èèyàn burúkú ni torí ìmáàmù àná tó kú yẹn ìyàwó ẹ̀ òun ló ń fẹ́ ṣé ìmáàmù tó kú ṣe ń tí ìyàwó ẹ̀ tó kú ṣe èèwọ̀ ni kó fẹ́ ìyàwó ẹ̀ ní ó kàn dọ́gbọ́n ni kó tó di pé bàbá yẹn kú àti ẹ̀ṣú ọ̀gan bóyá òun gan ló máa pa bàbá yẹn ló ti ń bá a dálé bí bàbá yẹn ṣe kú ìyàwó ẹ̀ pé yọ̀ǹgẹ̀ ni ó ṣe gbà nìyẹn ṣé wọ́n ń gba ìyàwó òkú ni ṣebí normally náà nínú ṣẹ̀rẹ́ Islam ṣẹ̀rẹ́ Islam tiẹ̀ tún ṣe wá lójú kòkòrò pé ká fẹ́rù obìnrin yẹn láyé ìgbà kan èmi nífẹ̀ẹ́ dárúkọ àwọn méjì yẹn Nàìjíríà yẹn ńláńlá ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n nígbà tẹ́ni yẹn kú ológun ni ọ̀rẹ́ yẹn wá fẹ́ yàwó àwọn náà sọ́ngbà náà kọ́ lọ́mọ orí yìnbọn lára mi kan yàwó ọ̀rẹ́ ló lọ fẹ́ ẹ̀ ó wà nílẹ̀ Yorùbá kó dàbí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers àmọ́ ń sọ fún wọn pé àwọn ló yẹ kó fẹ́ ni alóhùn ò lè fẹ́ ìyẹn ti happen now now now pé fẹ́ umu ìyá lòun ò lè fẹ́ kí ló dé aláwọn ti ọ̀rẹ́ òun ni ọkọ ẹ̀ ìkan àwọn ẹ̀ ó pọ̀ gan kí ló dé tó fi lè fẹ́ ah <laughs> àwọn èèyàn sọ pé òun ti ń fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé nìyẹn kù ẹ wo àwọn Yorùbá wàlà yẹta bá àdùkùn bá àdàn náà nù a máa rí òkèrò síra wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wá ń jìyà báyìí látara ìròrí yorùbá abùn kí wọn bá ti lè fẹ́yàwó ọ̀rẹ́ rẹ̀ tí ò sí láyé máa wò ní ó ti ń fẹ́ tẹ́lẹ̀ yóò á máa fún lówó nìkan sówó nìkan ló nídìí kò ní lè fẹ́ yóò á máa bá àwọkọ níbòmí ọkọ wo ló ń wá fún ìlúwọ ọlọpùn yẹ kó fẹ́ ìbáwò yẹ kí yẹn tiẹ̀ easy tóró ti mọ ó mọ ẹ tẹ́lẹ̀ ìgbà míì náà àwọn obìnrin aláìmọ̀ kan náà tí ọkùnrin ẹ bá wò pé ah jẹ́ kó ń ṣe tọ́lọ́hún fẹ́fẹ́ yóò ní ah no you are close to my husband he's no more your husband di you are very close to my husband I can ah ó wù inú ẹ̀mí but society ìròrí ibú ó yẹ ká pa èèyàn rẹ pátápátá kí gbogbo èèyàn dùn pa àwọn àlèṣù náà bọ́ọ̀rẹ̀ ẹ̀bá kú òní ó fẹ́ yàwó ẹ̀ kò sẹ́ni tí ò bá èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀gan ọba mi ò rí ìwọ tó ń gbọ́ mi náà ó bọ́ ọ rí èdè wọn máa ń dùn mí ní pé at the end of the day ó mú yẹn tá a mọ̀ sẹ́lẹ̀sìn ẹ̀kan rí tí ó lọ fẹ́ nà kan ni gbogbo aláwọ̀ àmọ́ bú ha ó lọ fẹ́ kíní nàṣàrà ló fẹ́ ẹnìkan ló fẹ́ tàbí kó lọ fẹ́ ọmọ tí kan tàbí kọ́ ọmọ ọlọ́kadà kan ó fún lóyún èdè wọn fẹ́ mi fi ṣeré o èèyàn gidi sísà gidi báyìí tọpọ ẹjẹ èèyàn gidi ọmọ ọlọ́kadà tó ń ẹmu ni torí kó òun lẹ́wọ̀n ni ó ń rí yóò kàn fún lóyún lẹ́kàn rí kókó lọlé àwọn yóò wà máa bú àwọn ojúṣe ti wa láwùjọ ń ṣe kí ló dẹ̀ ṣokùnfà ẹ̀ ìbá ọmọlúàbí ara wa jẹ́ ìṣàbòsí nípa ìjẹ́ ọmọlúàbí yẹn ló bàjẹ́ tẹ́nìyẹn bá fẹ́ wọ́n bọ̀ ọmọlúàbí ẹ̀ jẹ́ wọ́n ṣàbòsí sí ibi ọmọ ó wá ń fẹ́ dáàbò bo ọmọlúàbí ẹ̀ so làwọn afá ọ̀pọ̀lọpọ̀ afá wa máa dọ́gbọ́n wọn mọ̀ yọ̀wọ̀ so ká lọ́ọ́ máa ṣàbòsí nípa ọmọlúàbí àwọn afá ó burú ju àwọn tí èṣà afá lọ torí pé kò ní jẹ́ káwọn èèyàn tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ àwọn kan sì wà láwùjọ pé táwọn máa ń ṣe gangan nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì làwọn aláṣẹ àwọn olórí téèyàn bá ti ń ṣàbòsí sí wọn nípa ọmọlúàbí wọn ní tó fẹ́ dálẹ̀ ní fáwọ́dọ́ àwùjọ ó dàrú àwọn èèyàn onímọ̀ tẹ̀ láṣẹ mọ́ kéèké ni kí ni àwọn ọmọ ẹ̀ gbogbo ọmọ ẹ̀ pátá UK ni wọ́n wà tí wọ́n ti ń lọ skul kó mọ àwọn ọmọ rẹ̀ ìbílò èbó gbogbo yunifásitì àwọn ọmọ us yunifásitì lọ kò sí Nàìjíríà kò mọ irọ́ ni kò yé o bóyá bóyá àwọn ọmọ ẹnìyàn bóyá ènìyàn gan òkè ẹ̀bí mọ bóyá kò mú bí o kò mọ ọ kí ni àwọn ọmọ ẹ̀ ló wá rí káàtì wọn gùn wọn kàn fi àjà wà ráàlú ni kò mọ o ìyẹn ló fà á tó jẹ́ pé gbogbo nta bá ń gbọ́ nípa àwọn olórí wa káwa mọ̀mọ́ bá wọn tún sọ ara nǹkan tó tún jẹ́ kí àwùjọ ó dàrú nìyẹn òun ló ń fà tí ìlú tún máa fi dàrú irú kódà irú ọ̀rọ̀ protest yìí fi hàn ó wà lára ẹ̀ nígbà tá a bá ń gbọ́ pé ẹni ó ní two hundred million dollars lákàntì ó ní one billion dollar eh, naira lákàntì ó kọ́ ilé twenty five ta lọ rí nínú kí ló ń pè nínú social media tí ń gbé jáde are you sure have you verified it? kò sí ni bínú òṣè ní bí wa ta bá ró lórí yẹn tó bá pàdé ànífẹ́ fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ torí pé a ti gbọ́ oríṣiríṣi nǹkan tí wọ́n sọ nípa ìjọ wọn lọ́àbí ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀ téèyàn bá wá mọ̀ gan-an kì í sínú ẹ̀sìn wa ká lọ máa sọ síta fáwọn èèyàn nítẹ̀sìn wa sọ ni pé òun lálọ́ bá sọ torí pé sísọ fáwọn èèyàn yẹn ò tún òun ṣe tó ẹgbẹ́ ẹ̀mí kó fẹ́ tún ṣe ni lọ́ọ́ bá kó ṣàlàyé fún mọ́tò bá ti ń sọ káàkiri òun tó ń bàjẹ́ òun tó fẹ́ kí aburú pọ̀ sí ìlú nìyẹn torí káwọn èèyàn ò ní gbọ́dọ̀ sí lẹ́nu ọlọ́run kò ṣàánú wa tó ń torí àsìkò ọlọ́run kò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àbí ìdíyẹn zulumẹ́ntún yọmọlùkìyàmọ̀ àwọn àpèjúwe míì mú pọ̀ pọ̀ káàtún lè mú wà ṣùgbọ́n àkànrà dàdó ń bẹ̀ yẹn nítorí ẹ̀ mọ̀ jẹ́ ká mọ̀ ṣe zólómù ká mọ̀ ṣàbòsí sí ìjọmọlúàbí ọmọlúàbí àwọn olórí àwọn afá àwọn onímọ̀ àtàwọn olórí wa tá a bá ti ń ṣe bí àwùjọ ò dàrú there anarchy in the society fọ́ọ̀dọ̀ làásìgbò rògbòdìyàn ìlú ò ní kò ní ráàyè ìtumọ̀ rẹ̀ wá kọ́ ni fáwọn tí ò sí lórí àkànṣọ pé tí wọ́n burú ju tàwọn tí ò sí nípò yẹn ni ọlọ́run ṣàánú wa ẹni olóṣèlú ẹja aṣọra wa ẹlòmí tactics wọn nìyẹn tí wọ́n á ti rí pé ẹni ìfẹ́ di gọ́dọ̀ wọ́n wà lọ bá wa ẹ̀jẹ̀ wọ́n lọ bá gbogbo ẹ̀já dédé bẹ́ẹ̀ tó ọlọ́run fún alágbọ̀yẹ torí náà nábì ní ìtakò zuluma ẹgbẹ̀rú zulumu òun náà ni àbòsí fàínà zolomà dájúdájú àbòsí zolomà tún òkùnkùn ní o yàwó màlìkìyàmà ti ní ọjọ́ àlìkìyàmà abẹ́lọ́wọ́n bá àlìkìyọ́lá kó là wá níbi zolomo ìmọ́lẹ̀ ni kó jẹ́ kó bù wá dàrú níjọ́ gbèǹde ọlọ́run kó kùnkùn dọ́dọ̀ wá bó ti wùlẹ̀ kó má allahumma rabbana هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا